أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي لا مانع لما أعطى ولا معطي لما منع ولا قاطع لما وصل ولا واصل لما قطع فبحكمته وقع الضرر وبرحمته نفع أحمده على جميع أفعاله وأشكره على واسع الصالح وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أحكم ما شرع وأبدع ما صنع وأشهد أن محمدا عبده ورسوله المصطفى على جميع المرسلين صلى الله عليه وعلى آله وأصحابه والتابعين لهم بإحسان إلى يوم الدين وسلم تسليما وبعد السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba ọba tí ó sọ ẹ̀mí wa di òwúrọ̀ yìí ìtẹ̀síwájú nínú tafsir al-Qur'an aláfààní ọlọ́run ọba tí ó dúró sí wa. a bẹ̀rẹ̀ súrọ́tù kọ́lá ní àná lọ́síwájú kí a tó bẹ̀rẹ̀ kálàyé àtúkà nínú súra náà áyà alákọ̀ọ́kọ́ ìta ti ṣẹ́rù ọ̀dánà. Thank you. náà àlàyé ayé alákọ̀ọ́kọ́ mo ti síwájú ní àná ní kúkúrú àwọn tí a sọ nípa ẹ̀ wọ́n ní pé súnà níbi kíkọ ìyàwó sílẹ̀ wọ́n ní ká kọ ìyàwó náà nígbà tí wọ́n bá wà ní ìmára kó má jẹ́ pé nínú mara tó wà wọn ìmọ̀ra tí ọkọ̀ òun tí ó sùn mọ́ àbí ó kọ́ ọ lẹ́nu nígbà tí ó bá lóyún oyún ó ti hàn dáadáa àwọn nǹkan wọ̀nyí ètí ọlọ́run sọ àlàyé ẹ̀ fún wa níbi kíkọ obìnrin lẹ̀ àti nípa ìgbà tí ó ṣe àti kíka àsìkò àti kíka àsìkò àti àfẹ́ pé kákọ̀ wọn ní àsìkò tí ó yẹ. a má lè ọ̀jáde kúrò nínú ilé wọn àyàfi tí wọ́n bá mú ìwà ìbàjẹ́ wọlé ọlọ́ni eléyìí ni ẹnu àlá ọlọ́run ọba tí ọlọ́run là sílẹ̀ tí ẹnìkan kò gbọ́dọ̀ là kọjá orí gbogbo ẹnikẹ́ni tó bá dá ààlà yìí kọjá dájúdájú ó ti ṣe àbùsí lórí ààrẹ torí pé ọmọ bóyá ọlọ́run lè yí nǹkan padà bóyá ọlọ́run jẹ́ kí ọkàn ọkọ kó rọlẹ̀ tí ọba lọ rọlẹ̀ nígbà tó ti ṣe aburú sí ìyàwó àti dá padà nígbà náà yóò lè yóò sì dààmú ọkàn rẹ̀ torí pé ìfẹ́ tó ní kí òwúrọ̀ gbádùn. so ìbínú tí ọlọ́run fi ní kẹfáyọ̀ ọlọ́run ra níbi mọ̀hámánà tẹ́ máa ṣe pẹ̀lú ọkọ àti àyà. àwọn ìdájọ́ tó wá lábẹ́ àyà alákọ̀ọ́kọ́ náà kà ìdájọ́ alákọ̀ọ́kọ́ ò ní ǹjẹ́ kíkọ obìnrin sílẹ̀ ìdótọ́ àbí kò tiẹ̀ tọ́ halal ni àbí haram ni ìdáhùn lórí eléyìí wọ́n ní pé aláṣù ìpínlẹ̀ ọ̀rọ̀ nípa ìgbéyàwó onítọ́wá gbéyàwó tán fẹ́ẹ̀dì ọmọ gbé lọ láéláé wọ́n jẹ́ pé ìgbésí wọn kò ní sí òpin yàtọ̀ eléyìí ni ohun tó jẹ́ ápùlù nípa ìgbéyàwó ọlọ́run wá ṣe àwọn ṣẹ̀ríà kan àwọn ọ̀dájọ́ kan tó pọ̀ àti àwọn àdáàb tó pọ̀ báwo ni ìgbéyàwó rẹ̀ ló ti máa lọ tí òun sí dàbò kankan àyàfi kí àwọn àdáàb yìí ó lè jẹ́ pé etí níkejì wọn wọn ò mójútó yálà ní agbọn ìyàwó àbí akínlá yálà ní agbọn ọkọ ó ní àìkọ́ rẹ̀ níyé yóò wá ṣẹlẹ̀ títí yóò fi jẹ́ pé kò sí kàbí ṣùgbọ́n ju pé wọ́n pé àlọ́ tó eléyìí ló fà tóbi ju pé ó padà náà ká tún ní ìdájọ́ míì lẹ́yìn tí ó máa bá ní sọ nípa bóun láti kó bóun láti tú àwọn ìwọ̀ tí ń bẹ lórí èkíní kejì tí ó fi ní jẹ́ pé a pín àpẹ̀lú ìyẹn jẹ ìdínú sí ọ̀rọ̀ àpọ̀lá tó fi wáyé nípa ìgbéyàwó ṣùgbọ́n ìpìlẹ̀ oníkágbéyàwó káàdì sọ máa gbé lọ lọ títí láéláé láìpẹ́ pé ìpìlá ṣùgbọ́n ọmọ àlẹ́bí adam àpétó gbogbo àwọn àdá àtọ́lọ́ǹkà sílẹ̀ fún wa gbogbo àwọn òwúwà tí tọ́lọ́ǹkà sílẹ̀ fún wa ó lè jẹ́ pé àbójútó lọ́wọ́ àpà pé ó di dandan tí wọ́n pé à fún ọ níbí ọlọ́run á ti àwọn ìdájọ́ tí ọ̀rọ̀ gbà mọ́ ọ̀rọ̀ pínpín yà. alákọ̀ọ́kọ́ ó ṣe lẹ́kọ̀ọ́ ó ní ìràkọ̀lákùnrin nìta ọ̀kan lè kó òwúrọ̀ náà lè fi tẹ̀sẹ̀ lé. tẹ́ bá fẹ́ kọ obìnrin sílẹ̀ ẹ̀kọ́ wọn sílẹ̀ ní àsìkò ìgbà wọn. ó tún sọ́gbọ́n mi pé àkọ́lá kò gbọ́dọ̀ tẹ̀ ìkọrẹ ẹni jílẹ̀ náà ni ọkùnrin àti obìnrin ẹ̀ lè jì péré ni tó bá ti wá dé lẹ́ẹ̀ṣẹ̀ dúró ń máa fa ìmùsáàkù lè màrún ọ̀ tẹ̀sírí ó ń dé ìsáàlì ń máa gbé wọ́n bára wọn mú fífífín wọ́n jọ máa gbé pẹ̀lú sùúrù pẹ̀lú dáadáa láàrin ara wọn àbí ìlú fìrà wọn sílẹ̀ pẹ̀lú dáadáa mo fi hàn pé ìkọsílẹ̀ láàrin ọkọ̀ àtàyà ló tó tọ́ pẹ̀lú ṣẹ̀rí àyè. bákan náà ó wà ní oṣù náà ẹ̀lẹ́bí sọ̀rọ̀ bá wà ní ọ̀sánlẹ́mí àdìsí àpẹlẹ́ ọ̀nà ọmọ tó kọ ìyàwó ẹ̀ nígbà tí ìyàwó ẹ̀ wà níbi nígbà tó ń ṣe háìdọ̀ lọ́wọ́ tí ọmọ tó fi lọ sọ fún àlẹ́ ìsọ̀rọ̀ bá wà ní ọ̀sánlẹ́mí àlẹ́bí ó ní kó pa láti pé kó pa kó da ìyàwó ẹ̀ padà títí ìyàwó rẹ̀ ó fi mára tọ́ba wa mára tán tó tún ṣe háìlọ̀ míì tó tún ṣe mára ìgbà náà tọ́ba wa wù ó lè kọ ìyàwó ẹ̀ sílẹ̀ orí eléyìí ni àwọn àfáà ni wọ́n fẹ́ lè kù lórí pé àkọ́dà jawaatu ẹni pé ẹ̀tọ́ ni kò ká burú lópin ìgbà tó bá ti dé lórí ìlànà ṣẹ̀ríà. àfáà ibùdó hajj ọlọ́run bá kóyọ́ lókè ó ní àfọ̀dá àmọ́ ẹjẹ́ wá jìbì ńgbà mí tí ó jẹ́ òun náà yẹn kọ́kọ́ ọkọ̀ ìyàwó ẹ̀ gẹ́gẹ́ bí ìyàwó tí ọkọ rẹ̀ búra ipò mi ò ní súnmọ́ wọ́n wá dúró yóò súnmọ́ kò ní súnmọ́ títí di oṣù mẹ́rin ọkọ̀ òsúnmọ́ ìyàwó ẹ̀. eléyìí ó pa dandan kápẹ́ ọkọ ní àkíyèsí ìyàwó tó kílẹ̀ lọ ní oṣù mẹ́rin ló ti kọjá ẹnu àlà rẹ o. nǹkan méjì ló ní láti ṣe àkọ́kọ́ òní kó súnmọ́ ìyàwó rẹ̀ kó sì gba mú ẹ̀gbọ́n máa ti délé ayé lọ. àbí kó sì kọ́ sílẹ̀ ọ̀kan ló ẹ̀ ọ̀ láti lè ṣe. eléyìí ni ọlọ́wọ́ bá tó ń sọ̀rọ̀ bá pé lílẹ̀ nínú ìlú náà ní ìsá ìdí sàrọ̀ kóso àrùbá àti aṣọ. àwọn tí wọ́n búra nípa pé àwọn òní bá ìyàwó wọn nì. irú àwọn yẹn obìnrin náà yóò mú sùúrù yóò sọra yóò kóra ló títí di oṣù mẹ́rin fàyìn fáàbù tí wọ́n bá padà lórí ìfura wọn wọ́n súnmọ́ ìyàwó wọn pàbò lórí wọn fàyìn nàmọ́ ha ọ̀fun rọ̀bìn ọlọ́run bá ọba aláforíjì ni àwọn oníkẹ́yìn fàyìn àgàmù kọ́lá tí wọ́n bá wá tí wọ́n so èmi èmi pé kán fún ìjà wípé dandan ńlá àti kán wọ́n yà pẹ̀lú ìyàwó ọ̀rọ̀ fàyín náà wọ́n ha tẹ̀lé ọ̀nà àdéhùn tí wọ́n lọ́wọ́ ọba gbogbo tí wọ́n ṣe kò sí ìfẹ́ ọlọ́wọ́ ọ̀gbọ̀n gbogbo ẹ̀ lọ́gbọ́ gbogbo ẹ̀ ló sì mọ̀ so eléyìí ìkọsílẹ̀ lè jẹ́ wájú nínú àyè yìí bákan náà àsìkò tó lè jẹ́ wájú mo ni àsìkò tí àwọn onídàájọ́ méjì láti ọ̀dọ̀ ẹbí ọkọ àti ọ̀dọ̀ ẹbí ìyàwó tó ṣe gbìyànjú láti ṣe àtúnṣe láàrin ara wọn ní ọ̀wá rí àtúnṣe náà ṣe tó ó pa dandan tí wọ́n ṣe òpeyà láàrin àwọn méjèèjì. irú àyè yìí náà ọ̀ràn yẹn ni kí òpeyà wá torí pé òfin ọ̀gá ní máa wá láàrin àsìkò báyìí ní tí ó máa tẹ̀lé láàrin ọkọ láyà tó burú nígbà àti rí ìyàwó ló fi mọ́jèlé sí oúnjẹ ọkọ rẹ̀ torí kó lè bá kó kó lè bá kóró sílẹ̀ a sì rí ọkọ náà ló fi mọ́jèlé sí oúnjẹ ìyàwó torí kó lè sílẹ̀ fún ọmọ báyé tí ọba náà sí ẹ̀kọ́ sórí àní lórí tí ọba máa tẹ̀lé mi ó ní ilé lẹ́ẹ̀kejì ìkọ̀sílẹ̀ ó lè jẹ́ mọ̀lú mọ̀lú ó ní mustahab ohun tá a fẹ́ nígbà wo ló lè jẹ́ mọ̀lú ó ní ìgbà tí ọkọ bá tí ọba ní agbára láti gbé àwọn ẹ̀kọ́ rẹ̀ dúró pàápàá jùlọ ẹ̀kọ́ láti súnmọ́ ìyàwó ẹ̀. àbí pé ìyàwó kan fúnra rẹ̀ kì í ṣe ẹni tí ó kóra ró a máa ti ṣe ń ta níbi tó dáa jù mustahabu kí ìyàwó kọ ọkọ kọ ìyàwó ẹ̀ sílẹ̀. lọ́gùn ìgbà tí ọkọ bá ti lè ṣe ẹ̀kọ́ rẹ̀ àbí pé ìyàwó náà òun irú bí yóò di mustahabi fún ọgbọ́n dọ́kíyà. ẹlẹ́ẹ̀kẹta oní ìgbà ní ìpínyà gan kó máa jẹ́ haram. ìgbà tó sì lè jẹ́ haram ni ìgbà tá a sọ sẹ́yìn ní àná nípa àpọ̀láàkù bíbélì oní ìkọ̀sílà ìkọ̀sílẹ̀ tàbí níbi dídà gẹ́gẹ́ bí kí ọkọ rẹ̀ ọkọ kó ìyàwó ẹ̀ sílẹ̀ lásìkò tí ó ṣe háìbà lọ́wọ́ àbí kókò sílẹ̀ ní àsìkò tó yẹ pé ó wà ní ìmọ̀ra ṣùgbọ́n ìmọ̀ra náà ìmọ̀ra tó ti súnmọ́ ìyàwó ẹ̀ ni ó gbọ́dọ̀ dúró kíyàwó ṣe ìmọ̀ra ní ìmọ̀ra tí ò súnmọ́ torí pé tá a bá lè sílẹ̀ kọ́kọ́ ìyàwó ẹ̀ lásìkò náà ó lè jẹ́ pé ìyàwó ti ní sínú. yóò wá jẹ́ kọjá pé ìdà tí ìyàwó máa ṣe ìdà tó gbé gbọ́ọ̀rọ̀ ni. so ìbínú sọ́nà fi kọ́ fún wa láti ṣe ìlú eléyìí. ẹlẹ́ẹ̀kẹrin nǹkan obìnrin sílẹ̀ ò lè tá a òun náà ni kí àlàáfíà kò sí aburú kankan ní ní agbọn ọkọ kò sí ní agbọn aya kọ́kọ́ kan wàá jí lówó ọjọ́ kan kọ́ wá ní òfẹ́ pé àpẹ̀lú ìyàwó eléyìí mọ̀kúrú akọ ìṣèjọba fẹ́ torí yóò fi aburú kan ìyàwó yìí yóò sì bá lọ́kàn jẹ́ lẹ́yìn tó ti ẹgbẹ́ mùsùlùmí ọ̀gbọ́dọ̀ ṣe sí mùsùlùmí ẹgbẹ́ yìí náà ìdájọ́ ẹlẹ́ẹ̀kejì tó rọ̀bà mọ́ àyàtàkà lẹ́yìn lánàá ó ní ìtàpẹ̀ ní kọ̀láàkùsù ní lánàá kí ni májèmú tó wà lórí ẹ̀ àwọn afáàní àkọ́kọ́ ń tàpá lérò pẹ̀lú kọ̀láàkùsù ní ó ní ìkọ̀sílẹ̀ tó kọ súnà èyí ni pé èyí tá a ṣe lórí ìṣẹ̀ríà ọlọ́run ọba wọ́n ní ọlọ́run fún wa láṣẹ láti ṣe. ṣùgbọ́n ó láti jẹ́ pé lórí àwọn mẹ́jọ̀mí méjì mẹ́jọ̀mí méjèèjì àkọ́kọ́ òǹkà ìkọ̀sílẹ̀ alákọ̀ọ́kọ́ ni abẹ́lẹ̀ kejì ni abẹ́lẹ̀ kẹta ni àbí káṣíyẹ̀ wá sọ pé ọkọ wa kọ ìyàwó ẹ̀ sílẹ̀ lẹ́ẹ̀kan ṣoṣo ó lóun kọ sílẹ̀ lẹ́ẹ̀mejì abẹ́lẹ̀ ẹ̀ta tí ọba ti sí yonú ẹ̀ ó ti di ọ̀la ṣoṣo nù ẹlẹ́ẹ̀kejì ó ní situation tọkọ ìyàwó ẹ̀ sílẹ̀ sí tó méjèèjì náà ni a ṣe àlàyé lẹ́kùnrẹ́rẹ́ alákọ̀ọ́kọ́ nù wọn. ó ní tí ọba jẹ́ ọba padàdà fún ọkọ láti kọ̀ ìyàwó ẹ̀ sílẹ̀ kó kọ sílẹ̀ ní ìkọ̀sílẹ̀ ní ọ̀kan tuntun ní àsìkò tó wà ní ìmọ̀ra ìmọ̀ra tí ò súnmọ́ pẹ́ẹ́pẹ́ẹ́ kó sì fi sílẹ̀ ní ẹyọ kan tó ṣe yẹn kò tún gbọdọ̀ ṣe òun ní ìmọ̀ láì jẹ́ pé obìnrin yẹn parí ẹja rẹ̀. so eléyìí ó ní ọ̀nà àkóso ni kéèyàn ọkọ obìnrin ẹ̀ sílẹ̀ lẹ́ẹ̀kan ṣoṣo ó jẹ́ pé ìkọ̀sílẹ̀ ẹ̀ka tó yẹn nígbà tí obìnrin yẹn wà ní ìmára ìmára tí ọkọ òṣùnmọ́ bẹ́ẹ̀ sì ni ìkọ̀sílẹ̀ tí ó tún tè ní nínú ìgbà tí obìnrin yẹn ń ṣe ìdà lọ́wọ́ torí ọ̀rọ̀ ọlọ́run tó ní yá ayọ̀ nàlẹ́ yìí ìlà ọ̀làkùn mọ̀lùfẹ́ ọ̀kan lè fún òun nàlẹ́ ìjàkè tẹ bá kọ obìnrin yín sílẹ̀ ẹ kọ sílẹ̀ ní àsìkò ìjà òun ìtumọ̀ ní pé ní àsìkò tó tọ́ ní sẹ̀ríà láti bẹ̀rẹ̀ ìdá rẹ̀ èyí ni pé àsìkò tó wà ní ìmọ̀ torí pé àsìkò ẹ̀yìnbọ̀ kì í ṣe àsìkò ẹ̀yìnbọ̀ àsìkò ẹ̀jà ni. ìdájọ́ ẹlẹ́ẹ̀kejì ó ní nípa ọ̀nà àkùsù mi àwọn àfa fi ẹnu kò lórí pé ìkọ̀sílẹ̀ súnà ó ní èyí tá a ṣe ní àsìkò tó yẹ ní àsìkò tó obìnrin yẹn wà ní ìmára tá a bá ṣe ní àsìkò tó sì ní ìmára eléyìí kì í ṣe ọ̀la kò súnà. bákan náà kọ̀lá kùlùbílà òun náà onímọ̀jẹ̀mú méjì gẹ́gẹ́ bíi tàlákọ̀kọ́ níbi adad iye òǹkà tí ọkọ kọ ìyàwó ẹ̀ sílẹ̀ àbí ẹlẹ́ẹ̀kejì olùsíṣẹ́sọ̀ kọkọ̀ sílẹ̀ bọ́ba ẹni kọ ìyàwó ẹ̀ sílẹ̀ pẹ̀lú lábùkù ẹyọ kan ẹni pé pẹ̀lú ẹnu kan ipò òun kọ sílẹ̀ lẹ́ẹ̀mẹ́ta eléyìí kì í ṣe kàn láàbù súnlẹ̀ yìí àbí kò tiẹ̀ wá jẹ́ pé ó kọ sílẹ̀ lẹ́ẹ̀mẹ́ta rùn ní àsìkò tó yàtọ̀ ṣùgbọ́n ní àsìkò tí ó wà ní ìmọ̀ràn ẹ̀yọ̀ kẹ̀yẹ́ náà ló fi gbẹ́dẹ̀ ká eléyà náà nǹkan kan náà ni bí ìgbà tó sọ lẹ́nu ẹ̀yọ̀ kan ni èyí pé obìnrin yẹn ó wà ní ìmọ̀ra ọ́nù kọ̀ sílẹ̀ lẹ́ẹ̀kan kèétí ìparí ìdá rẹ̀ ó fún wa wá kó o tún kọ̀ sílẹ̀ lẹ́ẹ̀kejì ìparí ẹ̀ náà ló tó wáyé kó ìkọsílẹ̀ lẹ́lẹ́kẹta eléyìí náà ìkọsílẹ̀ dídà ẹlẹ́ẹ̀kejì òun ni kó kọsílẹ̀ nígbà tí obìnrin náà bá ń ṣe káyìbọ̀ lọ́wọ́ àbí tí nínú ẹ̀jẹ̀ àbí ó níbi tó súnmọ́ tó tí ó sì fi hàn pé ó lóyún àbí kò lóyún tó gbogbo àwọn ìkọ̀sílẹ̀ báyìí ìkọ̀sílẹ̀ dídá ni tó ti jẹ́ haram tá a kọ̀ wípé èèyàn ò gbọ́dọ̀ ṣe gbogbo ẹni ọba ṣe ó dẹ́sẹ̀ lójú lọ́dọ̀ ọlọ́run ọba. Now. ìdájọ́ ìkọ̀sílẹ̀ àlùfíìdì àwọn afáàní haram ni lórí ọkọ láti kọ ìyàwó ẹ̀ sílẹ̀ ní ojú ọ̀nà bídà kò sí ìyàtọ̀ níbi ádàdí mi àbí ní àsìkò mi tọ́ba ẹni dé pẹ̀lú òǹkà tí kò tọ́ súnà náà bídà ni tọ́ba sì lè dé lásìkò tí ó tọ́ súnà náà bídà ni sórí ilé ni ọlọ́run sọ pé àpọ̀láàpù mọ́tò táàgì fa ìmùsákùn lè máa rúfin àwòkẹ́sìrì ń bí ẹ̀sán ìkọ́bìnrin sílẹ̀ méjì ni ẹ̀ẹ́mẹ́jì yẹn ó sì lè jẹ́ ó sì gbọ́dọ̀ jẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ èyí tá a kọ̀ sílẹ̀ tóbìnrin yẹn tún ṣe ìjà lọ́wọ́ dáadáa padà tá a tún gbọ́ ń tóbìnrin tó wá ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀ ó ti di méjì tómi bá tó wá ṣẹlẹ̀ ó ti di pé òpin ìyáde wọn ò sì níjọ fẹ́ ra wọn mọ́ àyàfi tí ọkùnrin yẹn bá lọ fẹ́ ọkọ̀ ní ìlú kù. ìbínú tọ́lọ̀ ti sọ pé ìyá àyíwá nàbí yìí sílá ọ̀la kùnrin nìka ọ̀kọ́ni òhun náà lé ìjà tìlẹ̀ yàtọ̀ wọ́n sílẹ̀ ní àsìkò ìjà rẹ̀ ní àsìkò tí wọ́n wà ní ìmọ̀ra náà. kò sí yàtọ̀ kankan láàrin ọ̀làkùn bídà àti súnà gbogbo ẹni ọba pé ìkọ̀sílẹ̀ yẹn àtàlù àtàkùn ẹni ọba kọ ìyàwó ẹ̀ sílẹ̀ lójú ọ̀nà bídà àwa nítorí pé ó kọ̀ sílẹ̀ ní ojú ọ̀nà bídà àníkà àtàlù òǹkàtọ̀ tó pé tó yẹ tó wáyé pé kò sí ìṣèkẹ́rí eléyìí náà lọ kọ́kọ́ fi hàn ní obìnrin tó bá pé ó ti ṣe kárí kó tó ṣe èyí tí ò sọ sólò yẹn náà á lè ó di méjì àwa nítorí pé ó ti ní ìlànà dídà àlékà àkà òun bẹ́ẹ̀ náà ni ìta bá ti ní ìlànà òun náà. ẹlẹ́ẹ̀kẹta tó wá nínú àyà yìí ó ní pé obìnrin tí ń ṣe ìgbà tó lè jáde kúrò nínú ilé rẹ̀ yálà orí ibi kan àbí ibi kejì ọ̀rọ̀ náà wá ó fi hàn pé wọn ò gbọdọ̀ jáde ní ilé wọn torí pé ọlọ́run ó sọ ní kẹ́límà tó wọn jáde kúrò nínú wọn ibi tí wọ́n wọn la yà kúrúsùnà àwọn náà ti gbọdọ̀ jáde ó dàbí wọn wá ìyọ̀dá yín láti jáde wọn ò gbọdọ̀ jáde ilá àyàtìná ìfà ìṣẹ́tì mọ̀báyẹ̀nà àyàfi kọ́ yẹ pé wọ́n wá pẹ̀lú ìwà àbàjẹ́ ìwà burú ìwà àdójútì ló tẹ̀lẹ̀ láàrin lọ́wọ́ wọn ìgbà náà lẹ́ẹ̀tọ́ lè lé wọn jáde. so obìnrin tó ń ṣe ìdà lọ́wọ́ òní àti àtijáde ọkọ rẹ̀ ò sì gbọ́dọ̀ lè jáde kúrò nínú ilé tí ń gbé torí torí pé ilé tí ń gbé yẹn ìwọ ọlọ́run ọba ni ọlọ́run ló sọ fún kódà bọ́ yẹ pé bùkátà ẹ̀ míì ló fà tí ó fi lé dájì haramu ní kò gbọdọ̀ pé. àyàfi tó yẹ pé ìbẹ̀rù fìtínà àbí ìbẹ̀rù aburú ló fà tí wọ́n fi mú ìyàwó yẹn jáde kúrò lórí náà. ó ní pé bóyá àdúgbò tó wà àdúgbò tí ò sí ìfọ̀kànbalẹ̀ ni ó wá ń bẹ̀rù pé bàtà ẹ̀kọ́ nìkan ló wà ní òlé kó má wàá jẹ́ pé àwọn oníwà abú wọ́n lọ ṣe aburú sí i ìbáyé olúkó lè ṣéǹdì ààyè obìnrin lọ sí ibòmíì tí a bá bẹ̀rù ìdínà yálà nípa àdáfíà rẹ̀ àbí nípa ẹ̀sìn rẹ̀ kó lọ́ọ́ gbọ́dọ̀ lẹ́yìn. ṣùgbọ́n ibi tí ọlọ́dún ṣe na náà exception títí wọ́n lè jáde ó ní ilá ayà kíná ìfà ìṣàkè nìkan yẹn náà àyàfi tí wọ́n bá mú ìwà àbàjẹ́ wọlé pé ó ní ọkùnrin kan tí wọ́n ti bá lọ́rọ̀ tẹ́lẹ̀ wọ́n sì ń ṣe ìdà lọ́wọ́ ọkùnrin ó sì ń yọ wá à ń àbí kó tiẹ̀ wá jẹ́ pé wọ́n máa yọ jáde táwọn èèyàn wọn mímọ́ tí tún yọ padà wọlé tí a bá lè mọ irú nǹkan báyìí a lè tó ní ìlú yẹn ká lè wọn tó nínú ilé tí wọ́n gbé. ilé wọn fún ọ̀run náà sì ní kò mú kí ìjà kó bọ́ lórí wọn a sì kọ̀ǹtínú láti máa ka àsìkò ìjà náà àìdúró torí pé ọ̀pá dandan tó fẹ́ ìjà yẹn torí pé wọ́n ń wà bàjẹ́ kan àwa kéńtì ibi tí ọmọ gbé òun kọjá pé níjà kú lórí rẹ̀ àkófì ẹ̀wà jẹ́ pé ibi tá a ní ọkọ́ lọ máa gbìyànjú ilé àwọn òbí ẹ̀ ni eléyìí òun kí níjà tó kù ní orí ẹ̀. náà ṣùgbọ́n àwọn àbá àwọn ti ìyapa ẹnu nípa jíjáde rẹ̀ torí àti gbọ́ bùkátà kan nínú àwọn bùkátà rẹ̀ bọ́yọ́ ní bùkátà kan tó fẹ́ gbọ́ níta tó ti jẹ́ pé halal ní bùkátà náà kó lè jáde ibi ni àwọn àfa àti ṣe ìyàtọ̀ ẹnu. àkọ́kọ́ nu wọn ni ọ̀rọ̀ imam malik àti ahmed wọn ni alùpùpù dáadáa tó dákòó dùfín nàhárí ní àfi àwọn ìjìyà وإنما تنزل منزلة منزل هذا الليل ìtẹ́ obìnrin tí ń ṣe ìta lọ́wọ́ ó lè jáde lọ́sàn-án torí àwọn bùkátà rẹ̀ ìgbà tó jẹ́ ọ̀ràn yẹn ni lórí láti wà nínú ilé ẹ̀ kò ní alẹ́ ẹ̀rí wọn ó ní àdìsí jábìr ọmọ àbùlá tó ní ó lè kàn sọ́ọ̀lá sí wọ́n kọ́ ọ àbúrò ìyá òun sílẹ̀ fa àrọ́dà àǹtàjúdà àǹtàjúdà nàfìlàhà ó sì ní oko dẹ́bínú ó sì ti dàgbà ó ti wù ú ṣe wọ́n wá fẹ́ lọ ká oko dẹ́bínú yẹn wọ́n sílẹ̀ fáwọn ẹlòmíì tó ọkà àbí kọjá pé yọ bàjẹ́ sọ wá ní bùkátà láti lọ sóto ẹ̀ láti lọ ká àwọn dẹ́bínú yẹn kí lè jẹ àtúnṣe tí wọ́n ṣe láti gbẹ̀jẹ̀ pé wọ́n rí àǹfààní ṣe lára dẹ́bìnù náà. nígbà wọn gbèrò àti jáde ọ̀kan nínú àwọn àbúrò ọkọ àbẹ́gbọ̀n ọkọ wọn á jágbe mọ́ pé a ò gbọ́dọ̀ jáde o láti àti jáde. nínú lọ́pàá tó fi wá wá sọ́dọ̀ àlejò sọ́mọ́ bá wà ní ọ̀sán náà nígbà tó wá sálẹ̀ ikú àlẹ́kùn àtàlà àlẹ́yìn wà fún pé bàdà pàtó dé nàkúlàkì òfin tí ó kọ̀ fún ọ láti má dání lọ kó lọ ká àwọn dẹ́bí nù rẹ láti lọ sí àtúntò fàyín nàkì àṣà àǹtìkọ́ dàpé àwùjọ àlè màrú wọ́n ní pé oko ẹ̀yìn tó ti lọ ká dẹ́bí nù ó lè jẹ́ pé nínú dẹ́bí nù tó kàn gan kó ti ṣe sàárà nínú ẹ̀ o torí ọ̀nà aládàkà náà nìyí àwọn èèyàn tó fàǹfààní látara rẹ̀ nù àwòtáfààní màrúfa àríkò tí ẹ̀ ṣiṣẹ́ kan tó dáa pẹ̀lú dẹ́bínú tó lọ ká áńsìkì tó rí bẹ́ẹ̀ ó lè fi ṣe iṣẹ́ tó dáa àdábì ní kó lọ níbi ó ní àṣẹ àti lọ láti ọ̀dọ̀ àlẹ́bí mọ́tàmọ́ tó lọ bá wà ìdí inú táwọn ti sọ pé ní ọ̀sán torí pé ọ̀sán la ń gbẹ́bà wọn èèyàn ní wàá múra oko lálẹ́ ká níbo lọ lọ àmọ́ fẹ́ lọ sóko mi èyí ti jẹ́ oko alẹ́ ká máa lọ sóko tó ìkọ́ padà náà bá yẹ pé lẹ́yìn ọ̀pá lọ sí irú bùkátà báyẹn kó lọ sí lọ́sàn-án sòtúmọ́ lálẹ́ yọ wà nílé ọkọ rẹ̀ tí ò ní jáde láti kọ̀tínú àti máa ṣe dídà rẹ̀. ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ni ọ̀rọ̀ ìmáàmù ṣáfìrí òun ní látàkùrọ̀dù الرجعية ليلا ولا نهارا وإنما تخرج المبسوطة في النهار ó ṣe òfin aláàárín obìnrin tá a kọ̀ sílẹ̀ tó yẹ pé ọkọ ní àti àtijọ́ padà èyí pé ìkọ̀sílẹ̀ alákọ̀ọ́kọ́ ni abẹ́lẹ̀ ẹ̀sìn oníwọ́pẹ̀ ní ọ̀sẹ̀ ìyà èyí tí ọkọ ní àǹfààní láti lè dá padà. àti ìkọ̀sílẹ̀ tí ọkọ ò ní àǹfààní àtijọ́ padà náà ó ní èétí ọkọ ní àǹfààní àti dápadà ìrò kò ní jáde lálẹ́ àbí ọ̀kan àràmù ni láti jáde fún un ṣùgbọ́n èétí ọkọ ò ní àǹfààní láti dápadà òun ló ní àǹfààní láti jáde lọ́sàn-án kò ní àǹfààní àti jáde lálẹ́. wọ́n ní ẹ̀rí wọn náà ni ọ̀rọ̀ ọlọ́gbọ́n ní bá tuntun ìlú òun من بيوتهن أما لأجد منه ilé wọn wọn ní eléyìí ọ̀rọ̀ pàmò obìnrin tí ọkọ lè dá padà ní eléyìí oṣù ní lálẹ́ àbí ọ̀sán kò lè jáde ṣùgbọ́n èyí tí ọkọ ò ní àǹfààní láti dá padà sílẹ̀ rí èyí wọn ní àdéhìí fáwọnà bíntu pay èyí tí ni wọn mú pay tó bá jáde nínú tíra rẹ̀ ìpè fátímà ọmọ kéyì ó ní ìwọ òjíṣẹ́ ọlọ́run dáwọ́dí ọ̀dùnláfàní ìfàlàdà ọkọ mi ó kọ̀ mí sílẹ̀ ní ìkọ̀sílẹ̀ mẹ́ta wà á kọ́kọ́ ẹ̀yọ́ dáhàmà àlẹ́yà ẹ̀rú ń bà mí fọ́npẹ́ inú ilé tí mo tí mo wà káwọn ọmọ ọmọ jáwọlé bá mi láti pèmí ní aburú. قال فأمرها فتحولت هنا الذي ما قال في الكفر من كفر العدة قال سلي مي لكن وقالي عدة so eléyìí ni wọ́n lò pé obìnrin tí ọkọ òní àǹfààní àti dá padà mọ́ òun yẹ ó lè jáde lọ́sàn-án ṣùgbọ́n lálẹ́ kò lè jáde. wọ́n lọ wà á lẹ́mú. ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta oní ọ̀rọ̀ abu hanifa oní alùsọ̀nàkọ́ dákàkùrù ìlẹ́yìnlá ni wọ́n là nà hàrá obìnrin tá a kọ̀ sílẹ̀ ọ̀sẹ́ ni alẹ́ ni kò lè jáde wọ́n mú tàwọ́fà àná àzọ́jà ha àbí obìnrin tí ọkọ rẹ̀ bá kú láha àǹtakùrùjà fi nà òun nìkan ló ní àǹfààní láti jáde lọ́sàn àwọn náà wọ́n ní àwọn ẹ̀rí tí wọ́n fi ṣe ẹ̀rí wọ́n lọ wà náà ìdájọ́ ẹlẹ́ẹ̀kẹrin tó rọgbà mọ́ àyàtọ̀ àkàlánà ó ní kí ni tá a gbàlérò pẹ̀lú alfáàṣìṣà alẹ́tì tó bí ha àlùmọ̀ọ́tẹ́tẹ̀ mi máa ń jùlọ èyí tí ó fún wa ní àǹfààní láti lé obìnrin jáde kúrò nínú ilé rẹ̀ nígbà tí ń ṣe ìgbà lọ́wọ́ irú àlùfàṣà wo ni. torí pé ilá àyàtí nàbí fàáhìṣàtín kò bá yẹnà fàáhìṣàtín yẹn nẹ́tírọ̀ ni kì í ṣe different now ẹgbẹ́ òní ni wọ́n kọ̀rẹ́ tó bóyá àìsàn tí mo mí nìyẹn ó ní náà ta ìdílé jẹ pẹ̀tẹ́lẹ́yìn to the business now. بفاحشة نكرا tó gbogbo àlùbáṣá ló lè wọ bẹ̀. àwọn afá níbi náà wọ́n ya apá ẹnu lórí kíni tá a kàwé ló pẹ̀lú bàkíṣà tó lò bá jìnnà. apá kan nínú àwọn afá gẹ́gẹ́ bíi abdullahi ọmọ ọmọ wọ́n ní kòrózò ha ọ̀bla ìtìkọ́ ilẹ̀ ìdá fàṣìṣà jíjáde rẹ̀ síwájú kí ìdá rẹ̀ tó parí àlùfàṣà ni. فيكون معنى الآية إلا أن يأتين بفاحشة مبينة بخروجهن من بيوتهن بغير حق àyàfi tí wọ́n bá mú àlùfàṣà kọ́ hàn jáde wá ẹni pé wọ́n máa jáde lórí ilé wọn láì jẹ́ pé ìjáde tí ó tọ́ ni so irú ìjáde yẹn ìfàṣà náà kò ní. apá kan nínú àwọn àfa wọn ní àǹtẹ́sì oníkóró kejì náà so nígbà tó wá tó ṣẹ̀ṣẹ̀ jìnnà tó gbà mú tọwọ́ tẹ̀ tí wọ́n fẹ́ dájọ́ áàtì gan ìgbà yẹn wọ́n tó lè mú kúrò nínú rẹ̀ láti lọ ṣe áàtì àwọn afáàní gẹ́gẹ́ bíi abdullahi ọmọ abbas ó ní làǹtàbùwá àlà àhìlá àyàfi kọjá pé nígbà tí wọ́n bá wọ ìwò àbàjẹ́ tí ó borúkọ ẹbí rẹ̀ àbí ẹbí ọkọ tí ó bàjẹ́ ó dàgbà ó lè jẹ́ pé lágbọn ìsọkúsọ ọ̀rọ̀ tí ọ̀dà ọ̀rọ̀ àlùfàṣà tó lè bọ orúkọ ẹbí jẹ́ irú àwọn ìwà báyẹn ó lè lọ jẹ́ kí aléyàwó jáde kúrò ní ìdí ń gbé àwọn afáà mi wọn ní gẹ́gẹ́ bí ọ̀dàlẹ̀ àbí kọ́parọ́ ìdìnnà mẹ́lò mi àbí kó náà tẹ̀ wá sí ìdìnnà wọ́n ní eléyìí náà àlùfàṣà lè àwọn míì lọ ní ìsìyàrò gan omi kó ṣe kó ṣàfàṣì òfin ọkọ rẹ̀ bó tẹ̀sẹ̀ pé ọkọ ti kọ́ ọ́ lẹ̀ ṣùgbọ́n ṣe é dà lọ́wọ́ tó o gbọ́dọ̀ kàpá sí òfin ọkọ rẹ̀ tó bá yẹ lè kàpá tó fi ọkọ rẹ̀ ń bẹ̀ ó ti mú àlùfàṣà wà lọ. wẹ́n alákùnrin kan pápá kan nínú àwọn afáwọn ní gbogbo tí wọ́n kà lẹ̀ pátá gbogbo ẹ̀ náà lọ wà lábẹ́ ọ̀rọ̀ tí ọlọ́run bá sọ pé ilá ayé kí nàbí fásitì ṣẹ̀kùn kò bá ìdènà ó ní gbogbo ìbàjẹ́ tí ọba já tí ọba borúkọ ẹbí jẹ́ àti ọdún orúkọ ẹbí ọkọ àbí ẹbí ìyàwó gbogbo ẹ̀dá ni ó wọ abẹ́rẹ́ wọ́n lọ ọ̀rọ̀ rẹ̀. ayé ẹlẹ́kejì ọlọ́ni báyìí bàbá lọ́gùnà àjàlá hún فأمسكوهن بمعروف أو فارقوهن بمعروف bí wọ́n bá pé àsìkò ìjà wọn àti kọ́tún ṣe pé kó tó jẹ́ pé ìgbà wọn parí ẹ̀yin ọkọ ẹ̀múyàwó yín dání pẹ̀lú dáadáa kẹ́ ẹ dá wọn padà kẹ́ ẹ jọ máa gbé. ọ̀fáàrí fún òun nàbí màálù àbí kẹ́ ẹ fi wọ́n lẹ̀ parí ìgbà wọn kẹ́ ẹ jọ ní pínpínyà tó nígbà tẹ bá wá fẹ́ pín ìpínyàwó ilé ẹ wá ẹlẹ́rìí nínú yín tó jẹ́ ẹni tó fi déédéé láwọn méjì wọ́n wá jẹ́rìí sí pé mọ́kànyàwó mi sílẹ̀ òní ló ti parí ìjà rẹ̀ so yọ padà sí ilé àwọn òbí ẹ̀ so mo fi ń jẹ́rìí pé kò sí ìbáṣepọ̀ láàrin àwa méjèèjì mọ́ ní tọkọtaya ẹ láti wá ẹlẹ́rìí tí orí irú nǹkan báyìí wá àfihàn ṣahada tàlélà ẹ̀yin ẹlẹ́rìí náà tí wọ́n bá pè wá láti wá jẹ́rìí ẹ jẹ́rìí torí ìtọ́lọ́run ẹ má jẹ́rìí lórí ìjẹ́rìí àbòsí. ذلكم يوعظ به من كان يؤمن بالله واليوم الآخر eléyìí ni ọlọ́run fi ń ṣe wá àti fún yín fún ẹnikẹ́ni tó bá mọ̀ ètò òun ní ìgbàgbọ́ pẹ̀lú ọlọ́run ọba àtijọ́ ìpínlẹ̀ àti ẹ̀yámọ̀ eléyìí ni wàá jẹ ọlọ́run lórí yín wọ́n mọ ìyẹ̀tẹ́kìlá yẹ̀dà àlùdáwò mọ́kànlá gbogbo ẹnikẹ́ni tó bá bẹ̀rù ọlọ́run ọba ọlọ́run ló fún ní àbáyọ nínú gbogbo gbogbo situation tó bá wọ̀ níbi ọkọ tó kọ ìyàwó ẹ̀ sílẹ̀ tó ṣe ní ọ̀nà tó bàtà olórí sẹ̀ríà tó bá ilé páyọ̀ ọlọ́run ọba ọlọ́wọ́ ọba yóò fún ní ìyàwó míì lé ìpolú rẹ̀ ju ètò kan rẹ̀. bẹ́ẹ̀ sì ni ìyàwó náà táwọn náà bá lè go through situation yẹn pẹ̀lú ìpayọ̀ ọlọ́wọ́ ọba àwọn náà ọlọ́wọ́ fún wọn ní àbáyọ láti ní ọkọ̀ míì ìpolú rẹ̀ ju ọkọ̀ wọn lọ. wàyàrùdúkùrú min haitu la yàtọ̀ ẹni ọpá yà ọlọ́run yẹn ọlọ́run yóò wá ṣe áńdìkì fún níbi tí ò ti rán kan wọ́n mọ ìyẹ̀tọ̀ wọ́n kẹlẹ àbọ̀bọ́ ọwọ́ gbogbo ẹnikẹ́ni tó bá gbẹ̀sẹ̀ lọ́lọ́run ọlọ́run ọba ó iná ha bá àmì ọlọ́run ọba ó ní agbára lórí gbogbo àmì rẹ̀ torí ẹ̀ ló fi jífẹ́ ọ̀rọ̀ ọlọ́run ti fún yín ní gbogbo àwọn nǹkan tẹ́ ṣe tẹ́ fi gbogbo ọlọ́run. kọ̀dé já àlàmọ́ olùkúlùkẹ́ ní kọ̀dẹ̀rọ̀ gbogbo nǹkan lọ́wọ́ bá ti ṣe kádàrà rẹ̀ àwọn tí wọ́n jọ gbé láyédá tí ò ní sí ìpínyà ọlọ́run ṣe ó ṣe kádàrà tí ó jẹ́ kó jọ gbé àwọn tí wọ́n sì ìpínyà náà ọlọ́run kádàrà rẹ̀ tí wọ́n bá páyọ̀ ọlọ́run ọba àbáyọ tó dáa lọ́wọ́ bó ti fún un. onímọ̀ yẹn sọ̀rọ̀ àwọn sọ pé. فإذا قاربت المطلقة نهاية عدة obìnrin tá a kọ̀ lẹ̀ ń ṣe ìdà lọ́wọ́ tí àsìkò ìdà rẹ̀ bá parí di na máa kó sunu ẹ dá padà ẹ dá wọn padà sáyé wọn pẹ̀lú ìbágbépọ̀ ta tí ò ní síjà mọ́. wọ́n ní ìfàkọ̀ àlẹ́ ìhìn náà jíjẹ nínú ẹ̀ka òtínú láti máa ṣe fún wọn. ọ̀fáàrí fún òun náà máa ìfọ́ ìhàkì ìhìn náà àbí kó tilẹ̀ ẹ̀sẹ̀ wá fún wọn lẹ̀ wọ́n parí ìgbà wọn tẹ̀ wá péyà láì jẹ́ pé ẹ̀sùn wọn ní àwọn ẹ̀kọ́ wọn dúró lọ́nà bọ́ àwọn ọ̀sán láwọn náà láì jẹ́ pé ìpalára kàn ẹ má pa wọn lára lọ́nà kọ̀nà yálà níbi tí wọ́n lẹ́kọ̀ọ́ sí lẹ́yìn kọ̀ láì fún wọn ẹ má ti bẹ́ẹ̀. وأشهدوا على الرجعة أو المفارقة رجلين عدلين منكم ẹ sì wá ẹlẹ́rìí nígbà tẹ bá fẹ́ dá ìyàwó tẹ ọ̀ sílẹ̀ tẹ bá fẹ́ dá padà torí pé àwọn nǹkan ti gbọ́ ẹgbẹ́ ẹ̀ràn yóò lọ kọ́ lóòótọ́ nínú ilé ilẹ̀ ti ṣe ìwáwọ̀ èèyàn ọ̀pọ̀ tán á gbọ́ pé lágbájá kọ ìyàwó ẹ̀ sílẹ̀ ó dà ní ìlú lọ́wọ́ tó rí i pé ìyàwó tá a náà kọ̀ sílẹ̀ ó ti wá lo ọdún kan ọdún méjì kò kú òǹdè ọkọ níbẹ̀ àwọn èèyàn dábàá oríṣiríṣi wọ́n máa sọ̀rọ̀ lóríṣiríṣi ní kí so kó lè má fa irú àwọn ọ̀rọ̀ tí ò dáa ẹ̀wá ẹlẹ́rìí nígbà tí wọ́n fẹ́ dá wọn padà ilé yín wípé àbá àpòyé wá láti wá àtẹlẹ́rìí àwọn méjì ọkùnrin tó ní déédéé wípé wọ́n ní justice wípé lóòótọ́ báyẹ̀ ti gbọ́ pé mo kọ ìyàwó mi yìí sílẹ̀ ṣùgbọ́n òfin jẹ́rìí mo fi ń tẹlẹ́rìí ní ìpè mo ti dá padà ó ti padà di ìyàwó mi ọwọ́ tẹ nílò àti láti ṣe náà nìyẹn so àwọn yẹn gbogbo gbàdáwò yẹn bá ń sọ̀rọ̀ ìsọkúsọ ń ta wọ́n lè máa sọ pé àkọ́rọ̀ ah, ti rí kọ́wọ́ ó ti dá ìyàwó rẹ̀ padà. àbí ní àsìkò tí ẹ bá fẹ́ ṣe òpin aláàrin ẹ̀yin méjèèjì náà ẹ wá ẹlẹ́rìí káwọn náà wá jẹ́rìí sí i. وأدوا أيها الشهود الشهادة خالصة لله لا لشيء آخر ẹyin tá a ti pèsè ẹyin tá a pèsè ẹrí ẹ wá sí ẹrí yẹn ní ìtòrí nǹkan náà kìí ṣe torí nǹkan míì. ذلك الذي أمر الله أمركم الله به èyí tí ọlọ́run bá parí láti rẹ̀ yìí yóò adùn bíi ó fi ń ṣe wáàdì fún yín man kana yu'minu billahi wal yawmil akhir gbogbo ẹnikẹ́ni tó bá nígbàgbọ́ sí ọlọ́run ọba àtijọ́ ìgbìmọ̀ àlùkìyàmà. wa man yattaqillaha faya'mal bima amara bihi gbogbo ẹni tó bá páyà ọlọ́run ó fi àṣẹ ọlọ́run ọba kó fi jíṣẹ́ ọ̀pá òfin ọlọ́run ọba mọ́ wa yajtanibu ma nahahu kó sì jìnà sí ti ọlọ́run ọba kọ̀ fún láti ṣe yẹ́jàlù lọ́wọ́ mọ́kànlá ní kúlùbí gbogbo ìgbà tó bá wọnú ìbànújẹ́ àbí ààyè kan tí ilẹ̀ fún náà ọlọ́run bá yóò fún ní àkóyọ kúrò níbẹ̀. wọ́n yóò kírù lọ́wọ́ àtúrábà rí ọlọ́run tó wá ṣe ìdẹ̀kùn fún un láti jẹ́ pé ohun tí ó mọ àríwísí wa bá ọlọ́run yóò ṣe é ní ìrọ̀rùn fún un min haythu la yaftaru ala balihi níbi tí o ti ní ìrẹ́kà sí ìgbẹ̀lẹ́ ọlọ́run ti ṣe fún un wàlá yakunu fi ìtìsáàbì yìí tí oṣù báyìí nìyí bẹ́ẹ̀ sì ni ọ̀ràn kan pé irú ẹ̀yọ́ wà láti ìdí tó fi rí i wọ́n mọ̀ fi jẹ̀mí ìrẹ̀lú gbogbo ẹnikẹ́ni tó bá bá tó sì gbọ́kànlẹ̀ lọ́wọ́ ọba ọlọ́wọ́ ọba yóò tó níbi gbogbo ogun tí ọba tí tó fún un lọ́wọ́ ti tó gbogbo àlámọ̀rí ẹ̀ pátá lọ́wọ́ bó ti bó ti. iná mọ àbálẹ̀ wà á mìíràn láyà fún tìrú ṣe ọlọ́wọ́ ọba ó ní agbára àti jẹ́ kí gbogbo àtẹ rẹ̀ kọ́ wá sí ìmúṣẹ kò sí nǹkan tí ó kòrò wàlá yóò jíjùú màkúlù kò sì sí ntí ọlọ́run ọba tí ò ní agbára àti ṣe kọ̀dìjà àlàmọ́ olùkúlù ṣe ìnà ẹ̀jẹ̀lẹ́ yẹn tẹ̀ ìdílé ọlọ́run ọba ti ṣe àsìkò fún gbogbo nǹkan ó sì ti fi kádàrá sí wọ̀tẹ̀síríran láì ìgbàrú ìlú tí wọ́n sì jẹ́ pé àsìkò náà lè rí kọjá àsìkò tí ọlọ́run ọba ti dá bóyá àsìkò tí ọlọ́run ní ẹ̀jọ̀ gbé pọ̀ mọ́ àsìkò náà ti fi tó kẹ́ẹ̀dé kẹ́ẹ̀dọ̀ péyà pẹ̀lú ìpáyà ọlọ́run ọba àti ṣíṣe dáadáa sí ara yín. tó níbi ìtumọ̀ ìtùmáàlì onífẹ́ lẹ́yìn ìgbà tí ọlọ́run bá pa wá láfẹ́ wípé tí ó bá tiẹ̀ wá jẹlẹ̀ pé ẹ̀fẹ́ kọ obìnrin lẹ̀ ó kọ sílẹ̀ ní ẹ̀ẹ̀kan ṣoṣo. ó tún wá pọ̀ fún wa pé ká lé wọn jáde kó olùdóde wọn ó sì pọ̀ fáwọn náà káwọn náà jáde ó wá pọ̀ fún wa a gbọ́dọ̀ kọjú kọjá ẹnu àná ọlọ́run ọba a gbọ́dọ̀ rí ẹnu àná ọlọ́run ọba kọjá torí pé tí a bá lè ṣe bẹ́ẹ̀ a padà wá kó àbámà. wá ó fún ní ẹ̀sà wípé nígbà tí obìnrin rẹ̀ bá ń ṣe ìdà lọ́wọ́ tó bá ti fẹ́ parí ìdà yẹn ó ní àwọn nǹkan méjì tó lè tàdẹ́tà láti ṣe alákọ̀ọ́kọ́ ìmọ̀ ayọ̀rọ̀jà wọ́n yóò áṣọ̀rọ̀ bí ìsáàlì ìmọ̀ kọ́yọ́ pé dá ìyàwó ẹ̀ padà ó sì jọ ọmọ ẹgbẹ́ pẹ̀lú ẹ̀ pẹ̀lú dáadáa. ẹlẹ́ẹ̀kejì ìmọ̀ ìfọ̀rí ọ̀há máa àdá òkú kàn án ó ní pé ó ṣe òpin yà láàrin àwọn méjèèjì wọ́n á jẹ́ pé òpin yà tí ó ṣe yẹn gbogbo àwọn ìwọ̀ tó tọ́ sí ìyàwó ẹ̀ gbogbo ẹ̀ ni ó ṣe fún un kódà yóò ti ṣe dáadáa sí i ìbínú tó fi jẹ́ pé ó wà ní ẹ̀sìn Islam tí ọkọ bá kọ ìyàwó ẹ̀ ní ti ọ̀nà tó gbà kọ́ nígbà tí ìyàwó yẹn bá lọ fọwọ́ àwọn ẹ̀bùn tó já olówó iyebíye kó ṣe fún un torí pé eléyìí ni ó jẹ́ kí ọkàn rẹ̀ ó tutù díẹ̀ torí pé kò sí obìnrin tí ó wọlé ọkọ rẹ̀ tí ó wà jáde pẹ̀lú ìdùnnú àyàfi kọjá pé inú ilé ń tẹ́lẹ̀ dáa máa ń gbóná máa ṣùgbọ́n tí ń bá ń gbádùn inú ilé yẹn lóbìnrin tí ọkọ rẹ̀ bá yẹ kọ sílẹ̀ kò ní kú pẹ̀lú ìdùnnú tó torí pé láti ṣe ìdẹ̀kùn àbí tí ẹ̀mí rẹ̀ ó fúyẹ́ nípa ìbànújẹ́ tó dé bá ó yẹ kí ọkọ kó ṣe ẹ̀bùn kan tó dáa tó olówó iyebíye kó ṣe fún ìyàwó náà nígbà tí wọ́n lọ. eléyìí òfin ni máa jọ́ta ní gbogbo ìgbà wọn bá ti ríra wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jọ yà pẹ̀lú ìyàwó wọn lẹ́yìn ọ̀tá ni wọ́n jọ ń ṣe gẹ́gẹ́ bí ẹkùn mọ́ ẹran ni. tọ̀ ọlọ́run wa fi hàn wá pé àwọn ṣẹ̀ríà tó ń ṣe yìí òun ṣe torí mọ́tíláhà ara wa ni fáyidà bàlágùnà ẹja lọ́hùn náà fàmìtìkú hùn nàbí màrúfin ọ̀fáàrìkú hùn nàbí màrúf. nígbà tí àsìkò ìgbà wọn bá fẹ́ parí tó bá wù ní kẹ́ ẹ dá wọn padà ẹ dá wọn padà pẹ̀lú dáadáa ẹ ti ṣe àjọgbé léètò dáadìí àti husnul mu'ashara gbígbọ́gbé tó dáa wà àdáwò lòkòkò àti fún wọn ní ẹ̀tọ́ wọn nípa jíjẹ àti mímu àti aṣọ wíwọ̀ wà ìǹkọ̀mọ́ntò màlàmù pààrọ̀ fàtí fàtúkú òun náà ìlànà kìtọ́ ìyẹn tẹ̀sí yìí tí ẹ bá wá ti mú ọ̀kan irúgbìn ẹ̀fẹ́ yà pẹ̀lú wọn fi wọ́n lẹ̀ parí ìdá wọn. nígbà tí wọ́n bá parí ìdá náà tán ẹ̀yà pẹ̀lú wọn pẹ̀lú dáadáa tẹ̀sí wá ẹlẹ́rìí tí wọ́n jẹ́rìí pé ẹ ti yà pẹ̀lú ìyàwó ni kìí ṣe ètò wà lọ ní pẹ̀lú ìbínú àti ìbànújẹ́ lóríṣiríṣi ẹ jẹ́ kọjá pé ìpínyà yín ní ti dáadáa ni. Wà á ṣèlú báwa Adèlè Lincoln. Ẹ wá àwọn ẹlẹ́rìí méjì nínú yín sọ pé àwọn tí wọ́n ṣe déédéé ni wọ́n lórí tí wọ́n lè jẹ́rìí. àwọn àfáà ní ìwà ẹlẹ́rìí wájibù ọ̀ràn yẹn ni lọ́dọ̀ ìmọ̀ òṣàbìrí nígbà tí wọ́n bá fẹ́ dá ìyàwó padà wọ́n ní mùsàábì ni nígbà tí wọ́n bá fẹ́ yà pẹ̀lú ìyàwó lọ́dọ̀ àwọn àfáà yòókù kò sí yàtọ̀ láàrin méjèèjì ó ti jọ́rọ̀ ẹ̀yàn nígbà tí afẹ́fẹ́ dá ìyàwó padà bẹ́ẹ̀ náà ni ó jẹ́ ọ̀rọ̀ ẹ̀yàn nígbà tí afẹ́fẹ́ yà pẹ̀lú ìyàwó ọ̀la wàhálà wọ́n akéwò ṣàhádà tẹ̀lélá àwọn tá a pè wá jẹ́rìí káwọn náà jẹ́rìí torí tọ́lọ́run kó má jẹ́rìí torí nǹkan míì ọlọ́run á ní dáàlì kùn yóò àdùnbí yìí. من كان yu'minu billahi wal yawmil akhir àwọn ohun tá a fayé látẹ̀rẹ̀ yìí gẹ́gẹ́ bí wáàbí la ti fún yín nípa ọ̀rọ̀ àkọ́lá àti ọ̀rọ̀ ẹ̀yà pé ẹ̀sìn wọn lẹ́nu lé wọn kó gbé bẹ̀ wọn ṣe yí ẹ̀ àtàwọn nǹkan yòókù tá a parí látẹ̀rẹ̀ à ń fi ń ṣe wáàdì fún tó bá yẹ pé lóòótọ́ ẹni ìmánì pẹ̀lú ọlọ́run àtijọ́ gbẹ̀lẹ̀ àlùfẹ́yàmà tẹ́ẹ̀ fi gbogbo ẹ̀ pátá tẹ́ẹ̀ fi ṣiṣẹ́ de. wọ́n mọ̀ yẹ tẹ́sí láàyè bí aláwo lọ́kọ̀ọ́jà gbogbo ẹnikẹ́ni tó bá páyà ọlọ́run ọba ọlọ́run yóò mú ọlọ́run yóò mú yóò mú ìsínà yóò mú wá fún un. wọ́n yára tuntun ní ìlú ìka ìtura yóò sì ṣe ah, arziki kan níbi tí ò ti tí ò ti raka. آية ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب عافني قل لي آية tó fi lágbára jù nípa pé ká dúró ti ọlọ́run ọba ẹ̀gbọ́n ọkùnrin ọ̀sán wá láti ọ̀dọ̀ ọmọ abbas àtẹlẹ́ ọmọ abbas ó ní áwù ibùdó malik aláṣẹ yìí ó wá tọ́jọ́ òṣìṣẹ́ ọlọ́run ọba sọ́nà máa wà ní òṣèlè ọ̀dà kẹta mú un wọ́tẹ́ bá ń ṣe sí ló kọ̀ọ̀ká burú lẹ̀ a kì í dárúkọ àlẹ́bí sọ́nà máa wà ní òṣèlè ká má ṣe àtọ̀dá kìkì ọ̀wá padà lọ́sẹ̀ gbé jáde mo kàn án wá létí ní káde máa ṣe. nígbà tó dọ́dọ̀ àlẹ́ sọ̀rọ̀ sálẹ̀ ó ní yàrá sùlọ̀ lọ́wọ́ iná bí afárá òun àdúgbò bàjẹ́sà á ti lò ó ní ìwọ òjíṣẹ́ ọlọ́run ọba ọmọ mi àwọn ọ̀tá wọn mú ní ẹrú wọ́n tẹ ẹni wọ́n tẹ lọ́ọ̀dọ̀ wọn àti gbogbo àwọn nǹkan tó ní. ìyá rẹ̀ sì ní ọlẹ́ ọkàn ó ti mú débi pé ara rẹ̀ ò bá mọ́. kí ni tó ọkàn pa mí láti kí n ṣe òǹkà gbọ́lé ọmọ ẹ̀ àwọn ọ̀tá ibi tó wà wọn lọ mú ní ọkùnrin lọ mú ní tí òun náà mọ̀. wọn á ti mọ́lé wọn àti pírísínà tó lọ́wọ́ bá lẹ́sọ̀ àsálẹ̀ pé ọmọ mi àwọn ọ̀tá mú ṣùgbọ́n tó ṣẹlẹ̀ yìí ìyá rẹ̀ ọkàn rẹ̀ ọ̀bá ara rẹ̀ ò gbé ó ti rẹ̀ ẹ́ kí ni tó fẹ́ parí láti láti ṣe máa fún pé ìwọ rẹ̀ wọ́n pa yín láti ẹ̀kẹ́ máa fi lá hawla wàlà kú wọ̀tá ìlà bìlá ẹ lọ́ máa fi lá hawla wàlà kú wọ̀tá ìlà bìlá tẹ̀sí máa fi ní ọ̀pọ̀lọpọ̀ ránṣẹ́ sọ́mọ rẹ náà tó bá yí omi ránṣẹ́ sí pé níbi tó wà ní àhámọ́ kóun náà kọ́ máa fi lá hawla kú wọ̀tá ìlà bìlá ọ̀rọ̀ ránṣẹ́ sọ́mọ ẹ̀ ẹni ó sì rẹ̀ sí ti ìyàwó bá ní kọ iṣẹ́ iṣẹ́ iṣẹ́ dé bá wà lọ ìgbé àtẹ́bí pa aláṣẹ wà ká fòjà ká máa ṣe wọ́n bá bẹ̀rẹ̀ sí ṣe dá hàwùlà wà láti wọ̀tá ìlà ìlà inú ilé wọn wà bí wọ́n ń sinmi bí wọ́n ń sùn náà rí ọmọ wọn lórí wọn tó wọlé lé pẹ̀lú àwọn ọ̀rọ̀ tó pọ̀ bọ́ọ̀lù ti ṣe ó ní àwọn tí wọ́n mú òun níbi tó ń ti gbàdúrà pé láhàúnà wà láti wọ́n sọ̀rọ̀ ìgbà ìgbà lòrùn náà bá dé lọ́wọ́ gbé wọn lọ gbogbo wọn pátákó wá fẹ́ tí ó sùn. níbi jáde ń sòrò lòun ti kó gbogbo àwọn nǹkan òru tí wọ́n kó àti tí wọ́n náà pátá lòun bá lòun bá kó ní àwọn ẹranko tó pẹ̀lú àtàwọn ràkúnmí àtàwọn ẹṣin lòun bá kó àwọn wá sínú màdínà. ibẹ̀ ni ọlọ́run sọ ayà yìí kalẹ̀ pé wọ́n mọ̀ ìyẹn tẹ́kìlá yẹ́jà aláwo máfàrájá wọ́n yẹ rúdúkúhù lè ṣáyìkú lára ìṣẹ́jú. so àdìsí ọwọ́ dàbí sábàbù nùdùn fún ayà yìí. eléyìí fi hàn gbogbo bí aburú tẹ̀yàn bá tó bá kó sínú ẹ̀ àbí èèyàn wà ní àyè kan sílẹ̀ fún mọ́ tẹ̀yàn bá ń ṣe láwọn àwọn àkúwọ̀ta ìlà ìlà ọlọ́run bá yóò wá àbáyọ fún insha Allah ta'ala. Àyà yìí ó pa wá lábẹ́ ìfàyọ̀ ọlọ́run ọba bí ìtọ́jú pé ó ní ọba gbogbo nǹkan. Pẹ̀lú ènìyàn fi máa ní ló fi máa ṣe oríire ilé ayé àti ti ọjọ́ gbèjà ìṣẹ́ àmọ́ pẹ̀lú ìfàyọ̀ ọlọ́run ọba ni bákan náà ìkọyàwó sílẹ̀ nínú àwọn nǹkan tí ọkàn ọ̀fẹ́ ni kìí ṣe ń fi afẹ́ kọ́ máa ń ṣẹlẹ̀ kò sí nǹkan míì tó lè ṣògùn rẹ̀ ju ìpayà ọlọ́run ọba lọ torí pé òun ni abdulbọ́bùn halal halal tó fi bí ọlọ́run ọba lókun lóòótọ́ lóòótọ́ ló ti lẹ́kọ̀ọ́ ṣùgbọ́n ẹ̀kọ́ ni tọ́lọ́run ọba ń bí lókun kò dùn mọ́ kí ọkọ tó máa pínyà láàrin ìyàwó ẹ̀. sọ nígbà tó wá jẹ́ pé ọlọ́wọ́ ọ̀fẹ́ kí òpin ìyàwó wáyé ìdí nù tí ó fi jẹ́ pé ìgbà ọ̀wà yìí torí pé bó ti wulẹ̀ kí ọkàn èèyàn tó le koko tó ọ̀yẹ́ kọ́ pé oṣù mẹ́ta ọkàn èèyàn bí rọ̀ gbogbo tó wà lè da ọkọ̀ láàmú ẹ̀ kọ́ pé ní àárín oṣù mẹ́ta ọ̀yẹ́ kí ọkàn rẹ̀ ọ̀rọ̀ tí ó fi jẹ́ pé yóò lè dá ìyàwó ẹ̀ padà eléyìí ni hikma tí ọlọ́run ti jẹ́ pé obìnrin yóò fẹ́ ìta pẹ̀lú pé ọmọ àjẹpọ̀ obìnrin olóyún sínú déyìn ọ̀mà yóò wá jáde lọ oyún yẹn wà lọ gbé fún ẹlòmíì tó gbogbo eléyìí ó ní ìfìyà tí ọlọ́wọ́n bá ti níbi tó ṣe ṣeré àyè eléyìí fi ájúlù ti ń bẹ nínú ẹ̀sìn islam. ومن يتق الله يجعل له مخرجا ومن يتوكل على الله فهو حسبه gbogbo ẹnikẹ́ni tí ọba bá ọlọ́wọ́n ọba dúró ọlọ́wọ́n ọba ó so ní gbogbo àyíká yìí tó lè wà. ìbá ọlọ́wọ́n ọba dúró kò ní kí a máa ṣe àgbà afọ̀rọ̀ yìí ní àìpẹ́ yìí níbi tí a ti sọ̀rọ̀ lórí àtàwọn kò ó ní ó padà sákàtì ìtìkọ́bùn àgbà káwa nǹkan láti gbámú ìtumọ̀ fi kọ́ wa ní kékeré ìtumọ̀ rẹ̀ ọ̀gá tí wọ́n bá lè gbàgbà pẹ̀lú àgbọ́yé ìlú yóò máa tara rẹ̀ jẹ́ ni pé òun gbẹ́kẹ̀ lọ́nà òun. débi pé wọ́n ní àwọn àtàn kan tí wọ́n máa ń kà fún wa sáàbọ̀ máa dá wákà mọ́bọ́ lọ́run dúró mo táwọn inú ilé mi á ń bìkì ìlú ti wá bá mi Ah. ẹ má jẹ́ àti èyí o tí wọ́n padà rẹ̀ kéèyàn ṣe ìtìká àti sábà tí èèyàn bá fẹ́ bọ́lọ̀ ọba dúró ó ṣe àwọn nǹkan tí ó fi jẹ́ pé yóò jẹ́ pé yóò ṣe ìtìká àti sábà àlẹ́ bí bá wà ní wọ́sán nígbà tí ó jáde wá láti fọ́tò mọ́kà ọwọ́ fìlà filarin filarin ó sì wọ ẹ̀wù rẹ̀ náà tí a sọ pé àlẹ́bùsà sẹ́lẹ̀ ọ̀bá ọ̀pọ̀bá ọlọ́run dúró ni àìní sọ bẹ́ẹ̀ àbí ṣé tí ọba wọ ìlarin ojú ọba kò ní bá eléyìí ti kọ́ ọdún sábà ní wọ ìfìlà yẹn àtàwọn ẹ̀wù yẹn torí àti ti kọ́ àwa náà ìpè ọ̀pá dandan ká máa ṣe ìtìkọ́ọ̀bù sábà àwọn nǹkan tó yẹ ká ṣe tọ́jú ẹ̀pọ̀ ká yẹ ṣe ìgbà náà á wà bá ọlọ́run ọ̀gá dúró. èèyàn wá ní sọ pé nǹkan òun gbámú ní ìtìkọ́ọ̀bù sábà yẹn ònà wọn wà gbọ́kànlé lápẹ̀júwe èèyàn ń tajà ń bọ̀ ojú ọ̀rọ̀ láàárọ̀ ọgbàdúrà ó sáré ti tẹ̀lé rẹ̀ ó tún tẹ̀lé àdìsá lẹ́sùn àfẹ́lẹ́ pé ọlọ́run fi àlùbáríkà sí bùkú rí òmùmẹ́bì yìí pé títètè máa lọ síbi nǹkan ọlọ́run fi àlùbáríkà sí fún àlùmọ́ àlẹ́sùn àfẹ́lẹ́ ó tètè lọ́kọ́jà kò ṣe bí àwọn nǹkan tó yẹ pé aago mọ́kànlá ìgbà yìí wọ́n tẹ̀sẹ̀ lọ́wọ́ jáde sí ọjà táwọn ẹgbẹ́ mi ti tajà kan ó tètè lọ kò wá nítorí pé gbogbo àwọn nǹkan tó ṣe yòó òní òfò ní ọjà ó ti ṣe ìsìnkọ́dù sábàbù ẹ̀ lọ́wọ́ àbá ọlọ́run ọba dúró nígbà náà so ọlọ́run ọba yóò ṣe ìtọ́ba òfin. ìdí inú tí a lè tó fi sọ fún abdullahi ibn abbas nígbà tó wà ní kékeré tó gbégun orí ràkúnmí àbí kẹ́tẹ́kẹ́tẹ́ tó ní yàgùdà nínú ọ̀hánlímù kẹtẹ̀lì máfìn wọ ọ̀dọ́mọdé mo fẹ́ fi àwọn nǹkan kan kọ́ ìfàbìlà sọ ìwọ̀ ọlọ́run ọba. yàtọ̀dùkà ọlọ́ọ̀bá náà yóò sọ ìfàmìlà tẹ̀gídùhù ìjà àti sọ ìwọ ọlọ́wọ́n ọba ọba ọlọ́wọ́n ọba ní iwájú rẹ̀ ìdá sàẹ́ta fásitàlélà tí ọba fẹ́ bẹ̀bẹ̀ ọlọ́wọ́n ọba ní ọbẹ̀ fẹ́yìn dàtà àjà fásitàlélà tí ọba fẹ́ wá ìrànlọ́wọ́ ìrànlọ́wọ́ náà ní kọ́ wá واعلم أن أن الأمة لو اجتمعت على أن ينفعوك بشيء لم ينفعوك إلا بشيء قد كتبه الله لك فهو ما يقول kí àwọn èèyàn ní àwọn ọmọ ìkó péjọ láti fi ọ láǹfààní kan kò bá àǹfààní kankan tí wọ́n fẹ́ ti fún ọ torí pé ọlọ́run ọba ó ti kọ àkọọ́lẹ̀ rẹ ó ti ti bẹ̀rẹ̀. so ìkọlọ̀ ti kọ́lẹ̀ fún ọ náà ni lónìí wàlẹ̀ ìsẹ́mà wà ní àyà bùrúkà ìṣe yìí sábà tẹ̀ wá péjọ láti sàbúrú kankan fún ọ lámìà bùrúkà ìṣe ìlà ìlà ìṣe ìkọ̀dì kàtàkà wà wà lé wọn rò nílé sí abúrú kankan fún ọ àyàfi tí ọlọ́wọ́ bá ti kọ́ lónìí rẹ̀ ó fi àtìlẹ̀ àkúlám wàjá pàtì so ọlọ́wọ́ bá ó ti kọ̀wé wọ́n ti ti gbé ìgágágá àti kọ̀wé náà ń tá a kọ̀wé sí sákàdá sì ti ó ti pẹ́ kò sẹ́ni tó lè parẹ́ mọ́. so eléyìí ó ní gbòǹgbò níbi ìbá ọlọ́run ọba dúró. إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا ọlọ́run ọba gbogbo tó bá fẹ́ ṣe ni ó ṣe kò sí tí tí ó ju agbára ọlọ́run ọba lọ torí gbogbo nǹkan lọ́lọ́run ti fi àsìkò tí ó tẹ̀lé sí وكل شيء عنده بمقدار gbogbo nǹkan lọ́dọ̀ ọlọ́wọ́ bá pẹ̀lú òṣùwọ̀n rẹ̀ ní àsìkò tí ó tẹ̀lẹ̀ ìgbà tí ó tẹ̀lẹ̀ bí ó ti tẹ̀lẹ̀ gbogbo ẹ̀ pátá lọ́wọ́ bá ti ṣe ìpèsè rẹ̀ lẹ̀. tó níbi ayà yìí ìdájọ́ ẹlẹ́ẹ̀karùn-ún tó wá nu súra yìí ó ní ọ̀rọ̀ dà báwo la ti dá obìnrin padà nígbà tí a bá kọ obìnrin sílẹ̀ kí ni ìdájọ́ ṣíṣe ẹ̀rí fúngbà tí a bá fẹ́ kọ obìnrin àti nígbà tí a bá fẹ́ dá padà eléyìí ni ìdájọ́ ẹlẹ́ẹ̀karùn-ún tó wá nínú àyà yìí. àrọ́jà ó ní àsìkò tí a fẹ́ dá obìnrin padà èyí pé obìnrin bá kọ sílẹ̀ àsìkò tá a dá padà ni wọ́n pè ní àrọ́jà ìkọsílẹ̀ kí ẹ ṣe àlùbáyì ẹni pé ìkọsílẹ̀ kí o ṣe pé kò sí ìbálòpọ̀ kankan láàrin ọkọ àtàyà gẹ́gẹ́ bí ẹgbẹ́ ọkọ̀yàwó ẹ̀ sílẹ̀ ní ọ̀mẹ̀ta. irú ìkọsílẹ̀ yẹn kò fi rọ́jà àmọ́ àwọn afáàní mọ̀ṣúrù à sọ súnà lórí tí ọlọ́run àbá àti súnà alẹ́ ìsọ̀lọ́lá àwọn àríwọ̀ sẹ́lẹ̀m àti ìgbìmọ̀ àwọn onímọ̀ bákan náà àdìsí àbúlá ọmọ àbá sàkàlà náà òun náà fi hàn nígbà tí adéṣọ àtàlà sọ pé pa ọmọ rẹ láta kọ́ dá ìyàwó ẹ̀ padà eléyìí fi hàn pé ìyàwó tá a kọ̀ a ní àbẹ láti já padà. hikma ti ń bẹ́ẹ̀ ni pé ìrìntọ́ òzòwò fún sọ ìdánẹ́bí màdà ìkọ́ ìkọ́lá oníkà ọkọ ní àyè tó bá ronúkúwàdà tó ṣe nàdáàmà tó ṣe àbámà lórí kíkọ ìyàwó ẹ̀ kọ́kọ́ lẹ̀ láti ní àǹfààní láti dá ìyàwó náà padà tó ló ti kọ̀ǹtínú láti máa jọ pé. torí ọ̀wà jẹ́ pé yóò rí lẹ́kùn tó sí sílẹ̀ fún lẹ́yìn ìgbà tó bá ti kọ ìyàwó ẹ̀ sílẹ̀ torí pé èkéńìkejì wọn ọ̀tẹ́ tí wọ́n wà nínú òbòló ń gbà náà ẹnìkan wọn ò ní sí inú òbòló gbogbo wọn inú ìbànújẹ́ ni wọ́n wà ṣùgbọ́n nígbà tí obìnrin ọkùnrin bá ti ṣe àbámọ̀ tó ṣe tó fẹ́ dá ìyàwó ẹ̀ padà yóò ní àṣẹ láti dá padà àwọn afá ìdápadà yìí onímọ̀jẹ̀mú ọlọ́jẹ̀mú alákọ̀ọ́kọ́ ayé àkúnà kọ̀ọ̀lá àkùdúnà àdàdì alẹ́bí yòókìlúhu àrọ́jù ẹni kọjá pé ìkọsílẹ̀ tó ṣe kò tó iye ìgbà tí òfin ní ní agbára àti dá padà mọ́ gẹ́gẹ́ bí ìfọ ẹlẹ́ẹ̀kẹta. tó bá ti lè pé òǹkà níbi kò ní agbára láti dá ìyàwó ẹ̀ padà mọ́. tó bá ti fẹ́ dá padà ìyàwó ọ̀gbọ́dọ̀ bá ó torí pé gbogbo gbọ́dọ̀ máa ṣe lásìkò yẹn ìlọ́wọ́ máa ṣe. àdẹ́ tí a bá wòye kàyímà ju mi lọ irú nǹkan báyìí ó pọ̀ láàrin àwa yorùbá àìmọye ìgbà lọkùnrin ó ti kọ ọkọ sílẹ̀ fẹ́ wọ́n kò mara ni nínú ilé ẹlòmíì tó ó ti kọ ọkọ rẹ̀ sílẹ̀ ju lọ wọ́n sì máa gbé àmùsíbà ah, ni o lórí pé jìnnà wọn lọ ṣe ọmọ tí wọn bí ọmọ ìdílé ni wọn ọlọ́kùn sọ wọn bẹ̀. tó ìdí mi tó fi jẹ́ pé ìwá ìmọ̀ ó pa dandan àdẹ́bí máa sọ̀rọ̀ lórí àwọn nǹkan báyìí gan òun náà pa dandan káwọn ọkùnrin ọmọ káwọn obìnrin ọmọ. ọkùnrin fúyàwó pé mo ọ lọ́wọ́ àgbéyàwó lọ́jọ́ rẹ́rìn lọ́sì tún jọ padà máa ṣe bí ọkọ láyà ó ti wá ṣe irú ẹ̀ ọfẹ́ ju ìjọ ìyàwó gan lè kà lọ. bẹ̀gbọ́n síbẹ̀ ṣe dùn ní wọ́n jọ ń gbé ni. ìgbà mí ìyàwó ìyàwó lè kàn ṣe àhà báyìí ni kò lè ṣẹlẹ̀ mọ́ torí pé tí ń bá kà ní ìsìn ó ti tó iye ìgbà báyìí ló ti kọ̀ mí síbẹ̀ islam ò fi ti gba àyè gbà wá láti ṣerú ẹ̀ yóò sì máa jiyàn o lè máa parọ́ wípé òun ò ṣe bẹ́ẹ̀ torí pé báwo ti gbọ́ wípé irú tàbí nǹkan bá tẹ̀lé láàrin ọkọ̀ àtàyà nírú àyè báyìí ọ̀rọ̀ ọkọ̀ láàbọ̀ yóò á máa sọ̀rọ̀ pé ntí ìyàwó kílèmù yẹn kò fẹ́ lẹ̀ àwọn nǹkan báyìí ó pa dandan kí á ní gbìyànjú láti máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ fáwọn obìnrin tí wọ́n lè mọ̀ kò sí àwọn tí wọ́n lè ṣe ìdánilẹ́kọ̀ọ́ tí ó pè é pérépéré gẹ́gẹ́ bí obìnrin ara wọn. ẹlẹ́ẹ̀kejì à ń takúnná àlùmọ́fọ́lápá màtúnà bìhà kọjá pé obìnrin tá a kọ́ ọ́ lẹ̀ tẹ́lẹ̀ dáàmà ìbálòpọ̀ wáyé láàrin ọkọ àtàyà tó níbi òní dídá padà lè wáyé. àmọ́ obìnrin tí ò tí sí ìbánu kankan láàrin ọkọ àti aya tí ọkọ sì kọ́ ọ́ lẹ̀ eléyìí kò sí ìdá padà láàrin wọn. ìbínú tọ́lọ̀ ti pẹ́ pé yá ayọ̀ nàbí nà ámọ̀nú ìdáàdà káàkùnmù mìíràn ثم طلقتموهن من قبل أن تمسوهن فما لكم عليهن من عدة تعتدونها mo pe ẹ̀yin olùgbàgbọ́ òdodo tí ẹ bá lè fẹ́ obìnrin tọ́jẹ́ mú nìyí lẹ́yìn náà lẹ wá kọ̀ wọ́n sílẹ̀ síwájú kẹ tó kẹ tó bá wọn nìkọ̀ ẹ ní ìdà kankan tó ṣe lórí wọn o kò sí ìdà kankan tó ṣe. so ẹni tí ò sí ríjà tí ó ṣe kó láti fẹ́ dá so ìdá ò sí tí ó bá tiẹ̀ wá fẹ́ yóò tún tẹ́sí wá sí tuntun bí bàtà wá ẹ̀rọ tuntun ni ó ṣe yóò tún wá san sàgá ẹ̀kí tuntun gbogbo àwọn nǹkan a gbà tẹ́lẹ̀ méjì torí pé ó ti ṣe àtúnṣe àti a ní fún un. tó bá ti wàá padà pé òun fẹ́ fẹ́ ìyàwó ọ̀hún torí pé ìyàwó tó fẹ́ tí ò sì fi nǹkan kan láàrin ara yín tó kọ̀ sílẹ̀ ó ti sọ di abilékọ láì sí ìjà abilékọ lódodo obìnrin ọ̀dọ́mọbìnrin tó fẹ́ tó ti fi wọlé tẹ̀ tó ọkọ̀ ọ̀lẹ̀ lójú àwọn èèyàn kí ló kọ rẹ̀ náà adélẹ́wọ̀ ni tó o ti fún ní nápsù ó ti ṣe ìdàkápà fún so ìdínà lọ́yẹ pẹ́pẹ́ ká ṣe ìbáwí tó ní gbogbo ìgbà tó bá tẹ̀ wá padà wọ́n pé òun fẹ́ fẹ́ ìyàwó tí ò ní sọ̀rọ̀ ìyàwó gbígbé ó fi ṣe àdìgbì eré. bákan náà mẹ́tẹ̀mú ẹlẹ́ẹ̀kata ni pé ó kọ sílẹ̀ yẹn kì í ṣe ìkọsílẹ̀ pé àjọṣe agreement wípé fún ọ̀fẹ́ kí nǹkan ọ̀lẹ̀ ni ọ̀dà ẹ̀yìn báyìí àti báyìí pé nǹkan kan báyìí tí mo ṣe fún ọ já padà fún mi nǹkan ọ̀lẹ̀ so èyí tí agreement bá wà sọ pé ìyàwó san kankan rọ́pò fífọ́ ọ̀lẹ̀ eléyìí ọkọ̀ òde dá padà mọ́ olùwọ́n pè ní kílọ̀kọ̀ rẹ̀ náà. Now, kí ló kọ rẹ̀ kí ọkùnrin kó fi agreement pẹ̀lú ìyàwó láti pé yóò kọ sílẹ̀ ṣùgbọ́n ìyàwó ọ̀sán ìkàgbọ́ báyìí kí là ń pè é léde fíjú o ẹ bá lè sọ náà náà. nǹkan ẹ̀gbọ́n dáadáa. Kúlù alùkúlù náà mẹ́ta àwọn àtọ́mọ́ àtọ́mọ́. O ní kúlù. Ẹni pé tí kìí ṣe pé obìnrin ló fẹ́ fúnra rẹ̀ pé kọ́kọ́ òun kó fi oorun lẹ̀ kọ́kọ́ òun sílẹ̀. Ṣùgbọ́n wá jọ jọ fi àgbẹ̀mẹ́sì pé bóun bá kọ́ ọ lẹ́wọ̀ orí nǹkan kan tí wọ́n sọ padà fóun. So irú yẹn kò fi bí dá padà kò sí dídá padà torí pé òun náà ẹ̀rí kan náà ní gẹ́gẹ́ bí ọlọ́run ti sọ pé yáyọ ìlàdí ìlà ámánú ìlà nàkàtún mùmìnà ثم طلقتموهن من قبل أن تمسوهن فما لكم عليهن من عدة تعتدونها. ماذا موالاة كريم؟ bọ́yá pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ìyàwó tí wọ́n gbé ìyàwó tí wọ́n gbé ní ọ̀nà tọ́gbà èyí ni ẹni pé ìyàwó a gbogbo nǹkan pé gbogbo ohun tá a ní à ń fẹ́ wọ̀ yìí ní sọ̀dá àti ní gbogbo ẹ̀ pátá ló pé kọ́ wá jẹ́ pé ìyàwó yẹn apè ní sọ̀ èyí ẹni pé ó múnádóko kò sí nǹkan tí ṣùgbọ́n ìyàwó tá a ṣe pẹ́ pé ọkọ àti ìyàwó lọ́jọ́ fìyàwó láàrin ara wọn kò sẹ́bí kò sí nǹkan kan wọ́n bá ilé kọ ìyàwó ẹ̀ lẹ̀ eléyìí kò sí rọ́jà àkọ́kọ́ torí pé ìdájọ́ ṣẹ̀ríà ò sí nínú ìyàwó wọn ìdájọ́ ṣẹ̀ríà kò sí nínú ìyàwó wọn eléyìí náà sì ní asàtìdàn ó pọ̀ nínú àwa káàrọ̀ òbí rẹ̀ àwọn tó yẹ pé wọ́n kàn kó lọ bára wọn ni ọkọ yóò kó lọ bá ìyàwó ẹ̀ tuntun ní ìlónìí ni pé ọkọ ní ọ̀nà yóò kó báyàwó níbi tí àwọn olùgbé ọkọ ní òkú lọ bá a ló burú lọ́jọ́ bá ilé pé ní ojú ọ̀nà sunna kò sá burú. so irú àwọn yìí àwọn eléyìí ni májẹ̀mú tó gbọ́dọ̀ pé ẹlẹ́ẹ̀karùn-ún kọjá pé dídá padà tí wọ́n dá padà yẹn obìnrin yẹn sì wà nínú ìdá kìí parí ìdá rẹ̀ torí pé ọlọ́run ni wọ́n bò ó láti lónà àhàkùnrin rọ́ọ̀dì yìí ná sí ìdá ìdá ọkọ wọn olófin lẹ́kọ̀ọ́ fún ọ̀dà wọn padà nínú ìgbà tí wọ́n ń ṣe ìdá lọ́wọ́ dáníkà yẹn ìṣára níbi nǹkan tí ìjà tó ń ṣe lọ. lẹ́yìn náà pẹ̀lú kí ni ìdápadà tó máa ló ti máa wáyé àwọn afáàní a máa wáyé pẹ̀lú láwùjọ gẹ́gẹ́ bí ọkàn tí ó kọ pé ọ̀rọ̀ ajá sí ìmọ̀ àti mo dáyàwó mi padà sílé rẹ̀ mo dá padà gẹ́gẹ́ bí ìyàwó sọ gbogbo kálímà tó bá lè túmọ̀ sí irú yẹn gbogbo ẹ̀ náà ni a lè lò gẹ́gẹ́ bí pé bọ̀ mo ti báyàwó mi mo ti ṣe pé o mi ò sílẹ̀ mọ́. sọ gbogbo àwọn kálímà báyìí ló ṣe dá ìyàwó padà ìṣe pé bọ́yá yọ ṣẹ̀ṣẹ̀ wá kọ̀wé àbí nǹkan kan máa wà á tó bá ti ṣeré láwùjọ pé. àwọn afáàní ni ọ̀nà kejì ó ní wọ́n jọ tajé lásìkò náà torí pé ìyàwó rẹ̀ lò ó ní àtẹ láti dá padà wọ́n jọ tajé ó wá jẹ́ pé wọ́n jọ sún mọ́ra wọn lásìkò tí ń ṣe ìdààmú wọn so ó ti di láwùjọ hàn ẹni pé ó ti fi ìwà ó ti fi sọ̀rọ̀ ìfẹ́ tọ̀ òun ti dáyàwó padà mú so kò sẹ́ni kankan bí ọ̀bà wọn jà sí i wọ́n kàn wáyé lẹ́nu pé ìyàwó mi ti padà sí sí ara rẹ̀ ọ̀tàn mo pé agbọ́dé agbọ́yé. ìdájọ́ ìṣe ìwáyẹlẹ́rìí nípa pé afẹ́dáyọ̀wò padà bíi akẹ́kọ̀ọ́ akọ kí ni kí àwọn àfa tí wọ́n ṣe ìyapẹnu lórí ẹ̀ láìpẹ́ yìí wípé káwa káṣe ìṣáàkì màndú ìlẹ́yìn wípé mùsàábì ni nígbà tá a fẹ́ fẹ́ péyà wájib ni nígbà tí a bá fẹ́ dá wọn padà àwọn àfa mi ni àti bí bá dá padà wọn àti ṣíṣe òpin ìyàwó gbogbo ẹ̀ pátá wá dìbò àwọn míì dùn ní gbogbo ẹ̀ pátá mọ̀ndúgbò ní ẹni bẹ́ẹ̀ mùsàábù ọlọ́wọ́ àlẹ́. Wọ́n ti kọjá àsìkò so orí eléyìí láti dúró èyí tá a ṣe kó ṣe déédéé ọlọ́run wa kó fún wa ládẹ̀ èyí tí a ṣe àṣìṣe ọlọ́run kó fún wẹ́ẹ̀dì wa wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. àyè sílẹ̀ fún